وقد أخرج إمام بخاري والترمذي وأحمد وغيرهم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وأن الله وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين قال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا قال تعالى يا الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ثم ذكر الرجل يطيل السفر أشعث اكبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له gbogbo يا الله عليك يا ní kí lọ́wọ́ ọba dẹ́dà kó ṣọwa níbi aburú iṣẹ́ wa àti aburú ẹ̀mí wa a sì ń tọrọ lọ́wọ́ ọba dẹ́dà kó bá ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam kó má jẹ́ kí ìkẹ́ àti ọ̀là náà kó mọ olórí aṣíwájú ẹ̀dá nìkan kọ́lọ̀mbà àlékiọlá kó bá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀n tó bá tẹ̀lé ojú ọ̀nà tó lákalẹ̀ tí dẹjẹ́ kẹyìn òjíṣẹ́ ńlá muhammad tó ń sọ fún wánú hadith tí ó fẹsẹ̀ rinlẹ̀ ti ma muslim trimidi àti ahmed tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ àbò rírà ọdí aláàn tó ń sọ báyìí pé olójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam òní iná láha tayyif ọlọ́wọ́n bá ní kí ọba tó dáa ọba tó rẹwà ọba tó kò ní gbà nǹkan lọ́wọ́ wa gbígbà ipé yóò san wá lẹ́sàn àti gbígbà pé nǹkan yẹn kò ní bí wá lọ́yọ̀gbà alkiyama torí pé ìtẹ́wọ́gbà iṣẹ́ ìjọsìn lọ́dọ̀ lọ́wọ́ba ó pín sí ọ̀nà méjì a ní pé tó irun tó kì í àjíṣẹ́ àtùkù so ti rínú ikí ọlọ́run bá àlékí ọlá yóò gba ìrún yìí ní ọwọ́ ẹ̀ ó tún wá kókọ́ ọlọ́run bá àlékí ọlá kó san lẹ́san irun tó kí yẹn torí gbà mí èyàn akírun yóò sì rírun yẹn kí kò sí ní lẹ́san ọlọ́run ay la yufibuhu allahu ala ada isalatihi kì í ṣe yóò mọ̀ kírun ọ̀nà ẹ̀nà ní kó yẹn ṣùgbọ́n kò ní ládẹ́ ẹyọ kan níbi ìrún tó ń kí yẹn abala ilé ríṣẹ́lá yí pé tí ma bá ń ṣe kútùbà lọ́wọ́ ẹ̀dákẹ́jẹ́ ma sọ́rọ̀ tó rẹ̀ tó bá sọ́rọ̀ kò ní

yẹ̀yẹ̀ rúsùl kùrú mìíràn tàgìbá tí ẹmọ tẹ́ẹ̀bà jẹ in tó dáa ní kẹ́ẹ̀jẹ in tó dáa ní ráyà ìkí ló túnmọ̀ sí in tó jẹ́ halali wà àmàlù sọ́ọ̀lìhà ẹ̀sì ṣiṣẹ́ olóorí ẹ̀sì ṣiṣẹ́ dáadáa ṣẹlẹ̀ yìí ara yìí yóò tún jẹ́ èsì ọ̀rọ̀ fáwọn èèyàn kan tí wọ́n máa ń sọ fáwọn àwọn máa ń gbọ́ lára wọn tó ẹgbẹ́ tó tí wọ́n pẹ̀ wọn láwọn láfà tí wọ́n mọ̀ mú ọtí tí ó sì wọ́n ṣe ṣìná láti lè lọ gba kí ló tẹ́bí ń ṣe lè wá níbi ara ìwò tí mọ̀ nǹkan kan ni èyí tí wọ́n tí wọ́n ń wò yẹn ilmu ilmu tíra ni wọ́n ń kà èyí táwa ń sọ èyí ọlọ́run bà níkẹ́lá ń fi sáà lọ́kàn ni so àwọn tó lọ́wọ́ bá àdíkẹ́lá bá sọ́rọ̀ nífẹ̀ẹ́ tètè lára wọn ni musa wà ọlọ́wọ́ bá àdíkẹ́lá gbogbo wọn pátá ọlọ́wọ́ bá àdíkẹ́lá sọ́nukọ́ oníwàkálàmọ́lọ́wọ́ musa tẹ̀klíma ọlọ́run bá àdékẹ́ máa musa sọ̀rọ̀ directly ni musa náà wà wà mí báyìí ọlọ́run bá àdékẹ́ máa ń jìbìrì sanu bíi sọlá alẹ́ sẹlẹ̀ tẹ́gbẹ́ tánu bá ṣe mistake ẹ̀yọ kan báyìí jìbìrì àwọn akọ́rẹ́ ẹ̀dẹ́gbẹ́ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn so gbogbo wọn ló kó sínú àyà yìí pé a pa wọ́n láṣẹ pé yá ayíwa rusul ẹ̀yin tẹ́ ẹjọ́ òjíṣẹ́ ọlọ́run bá ní kẹ́yìn náà jẹ́ ọ̀ràn sí ní kẹ́ ṣiṣẹ́ olóore ìhùn ní sínà débì kan kó wá sọ pé kìí ṣọ̀rọ̀ ẹ̀kọ́ òun kírun mọ́ ilé gbogbo eléyìí bí ìyàpá tí ìrókò ọkàn yọ níbo ni àlọ́ ni àwọn nǹkan yìí tó ń ṣe tí kúrò àǹkọ́ wá ní àwọn nǹkan yìí ṣùgbọ́n lọ́wọ́ bá àdìgáṣe wá pa òun òjíṣẹ́ láṣẹ bẹ́ẹ̀ náà ló pa àná láṣẹ ó wá sọ́bàá inú sọ́tò bákọ́rá verse 172 oní ya ayyọ́lẹ́dínà àmànù aláwọ̀kọ́ oní bí yá rúsùl apẹ̀yìn òjíṣẹ́ ilé oní bí yá yẹ́lẹ́dínà àmànù gbogbo ẹ̀yìn tẹ́ nígbàgbọ́ lápé o kò ló mẹ́ntọ̀yì bá ti marzakanakum bẹ́ẹ̀ ní o bá jẹ nǹkan ètò jẹ́ halali ní kẹjẹ wọ́ṣkúrú lílá nkuntum ìyáhu ta àbùdùn ẹsẹ̀ mọ́dúgbọ́ fọlọ́wọ́ bá àlékiọ́lá tó bá yẹ pé lòdò òun nìkan ni ẹ̀ ìgbà tán lùsọ̀ sọ́lọ́m ṣàlàyé rẹ̀ tán fún mọ̀tẹ́kẹ́rà rọ́jù ó wá sọ pé arákùnrin kan yùtírù sáfàrù yùtílù ayé ó ti wà lórí ìrìn àjò ti pẹ́ ash'afa agba ìròyìn bí mẹ́rin lànàbí fi ròyìn arákùnrin pẹ́ alákọ̀ọ́kọ́ arákùnrin yìí ti wà lórí ìrìn àjò ti pẹ́ ìrìn àjò yìí kò tún wá ń ṣe ìrìn àjò tó rọrùn débi pé ash'afa agbára gbogbo orun orí ti dàrú gbogbo aṣọ ó ti dọ̀tí látara ìpẹ̀ àti eruku tó wà ní ọ̀nà yẹ̀múdú yadéhì ìlàsàmáà arákùnrin wá wà nígbò pọ́njú ó náwẹ̀ méjì sọ́rọ̀ sókè ó ń bẹ ọlọ́run bá lè kí ọlá yarọ́bì yarọ́bì rí mi rí mi arábí wá fi kún haram arákùnrin tó náwọ́ sókè tó ń bẹ ọlọ́run bá haram ni wọ́n mọ̀ ṣọ́rọ́bùhù haram kódà omi haram ni wọ́n haram kódà aṣọ tó wọ̀ sọ́rùn haram ni wọ̀húdíyà bí haram kódà ń gbà táwọn òbí ẹ̀ tí wọ́n rèé in tó jẹ́ ìwọ̀ náà ni wọ́n fi rèé òṣèlá mọ́sọ̀sọ́ ní gbẹ́fà anna yustaja bulahu báwo lọ́lọ́wọ́n ṣe gbádùn ẹni tó bá jẹ́ tọ́rẹ̀ bá rí báyìí àwọn afá ṣàlàyé wọ́n ní pé ntọ́nà bí gbà lérò ipé láyé kìbalú ìlà tọ́yìíbà pọ́lọ́wọ́n bá lékè ọlọ́ ní gbà nǹkan lọ́wọ́ àfi tó àwọn kan rárá gbogbo iṣẹ́ minal akọwàrí wọlé àfààrí tó bá ń ṣe fọ́lọ́ ọba àlékí ọlá gbogbo ẹ̀ lójọ́nà yàn kéèyàn ṣe ala kó yẹ pé gbogbo ẹ̀ wà tọ́jì bá a gbọ́dọ̀ rí nǹkan kan tí ó bá wọn ṣẹ́ yìí tí ó bá wọn jẹ́ ilé ló fẹ́ súnmọ́ jù pé kì í ṣe pé tó afẹ́ṣe sọ́dákọ́ nìkan afẹ́ṣe tọrẹ arínú nìkan afẹ́ náwó sétọ́lọ́wọ́n bá nìkan gbogbo iṣẹ́ ìjọsìn tí ẹ̀ bá fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ mójútó kó mọ́ sí nǹkan kan tí ó bá wọn kan yìí jẹ́ èyàn fẹ́ kírun nísìn ó wá ṣe ríyà ó ṣe kíá ó ṣe kárí mi ìrún tó gbé sókè ìrún tó gbé dìde pòun fẹ́ kí koran tó ká ń bẹ́ pé káwọn èèyàn bá lè mọ̀ pé mi náà lóhùn àbí kẹ́mi náà káwọn èèyàn bá lè mọ̀ pé mi náà ha koran ìdí tó fi ṣe lélẹ̀ ọlọ́run bá àdígbà pé in téèyàn bá ṣe tó wá ṣe ṣe á rí mi sí àwọn tó fẹ́ kó rí òun wọn ò rí èmi ò ní sanlẹ̀sẹ̀ mi ò fẹ́ iṣẹ́ tó ṣe yẹn mọ́ àwọn afáàtọ́ sọ báyìí ọfì ẹyí ayà tó sọ wípé alẹ́dínà tàtàwà fá òmìnira ìkà tó tọ jìbìn àwọn tó yẹ pé táwọn mọ̀láìkẹ́ bá gba ẹ̀mí wọn wọ́n gba ẹ̀mí wọn nípò pé wọ́n wà ní dáadáa tọ́ ìbùn yẹkùrú na salamu

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo tọrẹ anú tí ẹ bá ṣe tó wẹ́ pé pìlẹ̀ tọrẹ anú yìí owó haram ni ọlọ́ọ̀bá àlékè ọlá kò ní san lẹ́sàn lórí ẹ̀ àwọn fáwọn ń ṣàlàyé wọ́n ni pé tó owó ni pé kí àwọn gbé tó akúti rówó iná lọ́nà ẹ̀tọ́ ẹjá ná sójú bẹ́ẹ̀ta bá kọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ta bá fi ráwọn èèyàn ní hajj bóyá ọlọ́wọ́n bá níkẹ́lá yóò san wá lẹ́sàn so irú tí yàn bá ṣe báyìí pé tó àti kówó ìjọ níbi ọ̀nà tó jọ́nà ẹ̀tọ́ ẹwà jẹ́ àfiṣetọ́ ọlọ́run bá ní bí yàn jí 10,000 lọ́wọ́ èèyàn kan wọ́n pẹ́ta 10,000 yìí mo ti wá túbá but ẹni tí mo jí lọ́wọ́ ẹ̀ yìí ni ò lè rí mọ́ àbí kó ti kú àbí kí yàn ti ẹ̀ máa mọ ibi tó èèyàn ti wá gan fọ́kútó intanet farmansala ni pé ẹni tó bá túbá báyìí tó wá wẹ́ni tí ó gba owó yìí lọ́wọ́ ẹ̀ tí ò rí kó fi ṣe sọ́dákọ̀ on behalf of ẹni yẹn pé tó ránú tí mo ṣe yìí o ìtọ́ránú yìí Uh, ẹni yìí ló lówó èmi ò dẹ̀ rí mọ́ tó 10,000 yìí mú fáwọn aláìní àwọn afá ṣàlàyé àbápá kan nínú wọn wọ́n ní tọ́ra tó ṣe yìí yóò lọ bá ẹni yìí níbi tó bá wà kọlọ́ba àdìjọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ tó wá ṣe pàtàkì nínú àdífì òríṣẹ́ lọ́mọ́sọ̀sọ́lám ṣàlàyé fún wa àwọn ọ̀dí tọ́lọ̀ba àlékiọlá àbáwọn ààyè tọ́lọ̀ba àlékiá fi máa ń gba àdúrà aláwọ̀kọ́ tá a bá rántí ó ṣàlàyé fún wa ó ní pé arákùnrin yìí mọ̀láka ọ̀rọ̀ jùlọ tí yóò sàfà ó wà lórí ìrìn àjò àǹfà ṣàlàyé wọ́n ní pé láwọn ibi tọ́lọ́ọ̀ba ìlékí láti máa ń gbàdúrà ẹni òun nígbà tí ẹ̀ bá wà lórí ìrìn àjò kódà aráwọn ìtọ́sọ pé tó tẹ́ bá rẹni tó wà lórí ìrìn àjò ẹni kó ṣàdúrà fún yín òṣìṣẹ́ lámọ́ sọ̀sọ́rọ̀ ní pé tẹ̀lé àtúndà àwáyàtì mẹ́ta náà àwọn àdúrà wà yustajabu lahun nẹ̀lẹ̀ àṣàkì tẹ́gbẹ́ kò sí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba àlékí alá yóò gba àwọn àdúrà yìí Ni dáwàtò mazlum ìpètẹ́ ní tàbá ṣàbòsí tó bá ṣẹ fún ni lápá ti mẹ́nu bẹ̀rẹ̀ ní kanáà kútùbà wa wà dáwàtò musafir àdúrà tẹ́ tó wà lórí nìyà tó bá ṣe fún wa wà dáwàtò wálid liwaladihi àdúrà tí bàbá encourage a encourage kóbi máa ṣépè fọ́mọ ẹ̀ pàápàá jùlọ kọ́ẹ́gbẹ́ ń tọ́mọ yìí ṣe ń tó dùn òbí yìí ni kọ́ẹ́gbẹ́ ń tó ṣe ìlóòótọ́ ń tó bí òbí yìí ni so islam encourage kó fi ṣe kí ni kó ṣe pè fún ọmọ ẹ̀ torí pé tóbi bá sọ ń pa ẹ̀ ṣe kí ni yóò mú ọmọ yìí ni kọ́nà bá àdìgá ṣàánú wa àdìsí imam abu dawud wa tirimidi wa numaja ni wọ́n wá so abalala kọ̀kọ́ ní pé lára sábàbí tọ́lọ̀ ń bá àdìkẹ́lá máa ń wò máa ní lára tí wọ́n fi gbàdúrà ẹni òun ni àdúrà tí wọ́n bá ṣe tó wà lórí ìrìn àjò bárakùnrin ti wà nínú àdìsí yìí yóò tí ìlú sáfà ó ti wà lórí ìrìn àjò ó ti pẹ́ díẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé arákùnrin yìí òṣìṣẹ́ lámùsàn ní aṣáfẹ́ agbára ìgbà tó ń náwọ́ sókè tó ń bọ́lọ́wọ́ bá lékiọlá yìí ó ń náwọ́ sókè ń bẹ́lọ́wọ́ bá lékiọlá ní ipò yẹpẹrẹ ìtànàmùsàn islam tí ó bá bẹ́lọ́wọ́ bá lékiọlá pàápàá jùlọ tí wọ́n fẹ́ ṣàjọ akọ́lọ́wọ́ bá lékiọlá kó rọ òjò yóò jáde mùtàwádìí án mùtẹ̀dẹ́lìlà yóò yẹpẹrẹ èyàn lè bẹ́lọ́wọ́ bá lékiọlá kó bẹ́lọ́ ní bẹ́lọ́wọ́ gbéraga because i command you command you. ta ni yan command so ìyẹn ò bí ọlọ́run bá àdékẹ́ yóò rẹ̀rẹ̀ ńlẹ̀ so pé déyàn bá sọ pé òun pa ọlọ́run bá àdékẹ́ aláṣẹ kò mọ́ tó ń sọ ni so eléyìí bá ti máa ń rí lọ́dọ̀ àwọn kan tí wọ́n máa ń sọ pé tó àkọ́mánú bẹ́ẹ̀ náà láyọ́dọ̀ àwọn mùsùlùmí so mo ti wo fídíò kan tẹ́lẹ̀ kan sọ pé tó tí ó dàkójú fẹ́ rọ àbí nǹkan wọ́n ni pé tọ́lọ́run tí ṣe eh, mikael àbí kí ló pé ní tí màláìka bá fi lè rọ òjò ní sì ní kọ́lọ́run bá àdékẹ́ lápò gbé ọkùnrin àwọn màláìka ní ti bá sì sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ní choice gbọ́dọ̀ ṣe tí mo sọ yẹn tó tó máa ń dùn yẹn gbà míì wọ́n nígbà àwọn èèyàn tó wá ṣe aláwọ̀ akbar fọ́rọ̀ rádáradá ọ̀rọ̀ yẹn ó gbìyàn kó ní islam ìtọ́lọ́wọ́ bá àdíkẹ́lá pẹ̀lẹ̀ gbé fa ahálù ní ma yìí rìdì a ṣe tó wù ohun lòun òun ní máa pàṣẹ kìí kò sẹ́ni tó pọ̀lọ́wọ́ bá àdíkẹ́ aláṣẹ islam táwọn yóò gbé tó àwọn pọ̀lọ́wọ́ bá àdíkẹ́ aláṣẹ tá ní báwọn jẹ́ ṣe jẹ́ khalikos samawa ti lọ́dẹ̀ tó dá sọ́mà tilẹ̀ so èyàn ó bẹ̀rẹ̀ ọba àlékiọlá mutawazi amutazalila mutabazila yóò rọrẹ̀ ẹlẹ́ kí èyàn ní bẹ̀rẹ̀ ọba àlékiọlá ní bẹ̀rẹ̀ ọba gbéraga kódà ṣetán bóyẹ burú tó ẹgbà tó bẹ̀rẹ̀ ọba àlékiọlá ó bẹ̀rẹ̀ ọba àlékiọlá ní farabalẹ̀ ni onírọ́bì ìrọba tó dá mi ò fa ọmọdé ní ilá yomi wà fún dákúnṣẹ́ mi kò lọ́rọ̀ tó gbé wọn dìde ọlọ́ọ̀bá àlékiọlá ṣe kí èyàn rẹ̀ ìyá rẹ̀ lẹ̀ òṣìṣẹ́lá mọ́sàsá ma sọ pé rúbà ashaf akbar di tọmọrẹ́ni madfúrún bil abuab lau aksama alallahi la abarrahu anubi sassalam sọ pé àwọn èèyàn kan wà tó pé lójú wa áfojú wa irẹpẹ áfojú yẹpẹrẹ wọn torí pé wọn sí lára wọn ni a bí láwùjọ ashaf akbar aṣọ wọn ó ti gbó vultomarin aṣọ méjì tó wọ́ ti gbó irun rí ẹ̀dà rú látara pé kò ní ele kò ní ní o ní o ṣe wọ́ èyàn kí mọ̀ mọ̀ tara ló ṣì nínú islam sọ̀rọ̀ mọ́ ọgbẹ́ tó ẹni tó wọ́n jẹ́ wà ní ọlọ́run lẹ́ni tó bá dàbí wèrè tí ní ò bá ti kún tí ó aṣe òdọ̀tí kò lè jẹ́ kí ni kò lè jẹ́ wà ní eléyò sínú islam anábìsọ̀ sọ́rọ̀ ní pé ìnáláha jamilun yuhibbul jamal ọlọ́run bá adékẹ́ ọlọ́run bá tó rẹwà ni ó sì nífẹ̀ẹ́ ẹwà so what ẹni torí ipò tó wà ẹni tí ò ní ni mọ̀dùfú unbil abuab tó bá wá sílẹ̀kùn àwọn tó ní kódà wọ́n fẹ́ lè padà lẹ́wọ́ àkṣàmà alọ́lọ́hí làbárọ̀hù tó bá búra pé ọlọ́run bá àlékẹ́ lọ́ ṣe báyìí ọlọ́run bá àlékẹ́ ọlá yóò sì gbá tó sọ yẹn pẹ́gbẹ́ mo búra pé tọ́lọ́run bá àlékẹ́ ọlá tó bá fi ṣe báyìí ọ̀ràn yẹn kí n gba àwẹ̀ ọjọ́ mẹ́ta sọ ní jẹ́ kó gba ọjọ́ mẹ́ta yẹn torí pé bá gba mẹ́ta ibi tí wà ń lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí wà kùn sọ̀rọ̀bí ni pé arírù wọn tó ẹgbẹ́ tó lójú táwọn ọmọ èèyàn nísìn àfojú pé tó àwọn eléyẹn nìyẹn pẹrẹ ni wọn ṣùgbọ́n tí wọ́n bá bẹ́ lọ́wọ́n bá àlékiọlá ọlọ́run bá àlékiọlá ṣe kí ni yóò gbọ́ àjọ àwọn sálà ọkọ̀ ta ṣàlàyé pé lára àwọn intí máa jẹ́ ká do àgbà ẹni tó wà lórí ìrìn àjò àwọn àyè báyìí pọ̀ ṣùgbọ́n nù hadithi àwọn tó ẹlẹ́ẹ̀kejì kí hàn rẹ̀rẹ̀ nílẹ̀ tí ó bàbẹ́ lọ́wọ́ bá lékiọlá ẹlẹ́ẹ̀kẹta èyàn máa tẹ́wọ́ sí sánmà tí ó bàbẹ́ lọ́wọ́ bá lékiọlá ni pàápàá jùlọ fún general adua ló fi wánu hadithi wọn bí sọ pé yẹmúdú yàdé yí ilẹ̀ sàmà ẹni ẹni tẹ́wọ́ sán sánmà lọ́wọ́ bá lékiọlá gbàdúrà so ó ti gbára àwọn bì kan tẹ́gbẹ́ tó òdíṣẹ́ lámọ́sọ̀sọ́lámù kì í tẹ́wọ́ fápẹ̀rẹ̀ tí ó bá ṣàdúrà lórí mímbà yóò nà kábàáyé ni ní mo fi ṣàdúrà ẹ̀ so tó bá yẹ pé kódà bí ti máa tẹ́wọ́ ń gbà mí tó bá yẹ pé àdúrà tó kan gbogbo àwùjọ mùsùlùmí ni a máa náwó sókè débi pé àwọn èèyàn sọ pé a rí funfun abíyẹ tí wọ́n bọ́ta tí wọ́n lọ tọrọ kọ́lọ̀mbà àdékẹ́lá rọ òjò sànábì náwó sókè tán alábátá ọlọ́ọ̀mbà àdékẹ́lá rọjò fún wa o so yẹn máa tẹ́wọ́ sọ́lọ́ọ̀mbà àdékẹ́lá tí imam ahmed àti abu dawud tí wọ́n gbà wá kẹtàlíkà tìrìmìdì wa ibn majah níbi iná láàtà aláhàyè kẹrìmùn ọlọ́run bá lékiọlá ọba tí ma tijú ni ọba ọlọ́rẹ̀ sí ni yẹ̀sìdáhì ìdàrọ́bà alrọ́jùlù ilé ìyàdéhì àyàrùdáhùnmá sífrọ̀n kọ ìbàtẹ́yìn ọlọ́run bá lékiọlá a máa tijú kẹrù náwó sókè yẹn pé kò sádùn àti mùsùlùmí ó ṣe ọlọ́run bá àdékẹ́ lódì wọn bá tí ò bá ti sẹ́ṣẹ̀ inú àdúrà yẹn tí ó sì sí nǹkan tí ó kọ́ di gbígbà àdúrà yẹn nǹkan nu mẹ́ta ọlọ́run bá àdékẹ́ ẹni kó tó dáwọ́ ẹ̀ padà nínú kó gbàdúrà yìí àbí kó fi ti aburú tó ju àdúrà yẹn lọ kó fi ti kó àbí kó tọ́jú ẹ̀ fún rọ̀bì alikiyama ẹlẹ́ẹ̀kẹrin alìháhu alọ́láhi bìtẹ̀kìrìrì zikiri rububiyatihi kéèyàn tẹpẹlẹ mọ́dúà ẹlòmí ní sí ìyẹn ń wà nǹkan lọ́dọ̀ náà ọba àlékiọlá pàápàá jùlọ ìgbà pọ́njú lẹ́lòmí máa rántí bọ́lọ̀ ọba àlékiọlá ń bẹ so gbogbo gbàtara bá dẹ̀ kò ní rántí bọ́lọ̀ ọba àlékiọlá bẹ́ ń bì kan nítorí wọn sọ ní pé ta arọf ìlàláhi fi rọ̀háì ẹmọ lọ́wọ́n bá àlékiọlá nígbà tara bá dẹ̀ yín o ya àrífùká fi ṣe dà ẹmọ lọ́wọ́n bá àlékiọlá nígbà tara dẹ̀ ọlọ́run ó mọ̀ nígbà so ẹ tó pé gbà tí nira dé nìkan ló ti ọlọ́run bá àdìgẹ́lá first fail nìyẹn so ìgbà tó wá fẹ́ bẹ́lọ̀ ọba àdíkẹ ọlá tó wá bẹ́lọ̀ ọba àdíkẹ ọlá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọgbò tó tẹ̀ ní súnmi gan <laughs> adẹ̀bẹ́bẹ́ náà kò gbọ́n tààzọ́ tó èmi ò tó ẹni tó kanlẹ̀kùn tó kanlẹ̀kan tó lọ ìyẹn ò fẹ́ wọlé òṣèlú lámọ́sọ̀sọ́lá gbé ìyẹn ò

láàrẹ̀ làwọn tó tẹ̀léra wọn ní slotul ma'ida láti 191 sí 194 alladina yadkuruna allaha qiyaman wa qu'uda wa ala junubihim wa yatafakkaruna fi khalqi samawati wal ard ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اجلا ربنا يا لون واو ما خلقت هذا باطلا سما تي le tan ronú npa yin sin tan se mo npa yin sin o da won fún are faqina عذاب النار so ko yana rọ̀bánà iná kẹmọ̀ tó kìlọ̀ náà fọkọ̀dá àkùzẹ́ìta ìrẹ ọlọ́run wà ẹni tó bá mú wọná ò ti yẹpẹrẹ ní wọ́n má lè zọ ní mínàmín ansar gbogbo àwọn alábòsí èèyàn pátápátá wọn ní tí ó ràn wọ́n lọ́wọ́ abẹ́lẹ̀ kẹta rọ̀bánà náà ló fi bẹ̀rẹ̀ rọ̀bánà iná sẹ̀mí ìnà munadiyan yunadi rẹ̀ ìmán an amanu fa amanna rọ̀bánà ìrẹ ọlọ́run wà ó iná sẹ̀mí ìnà munadi agbọ́tẹ́nìkan pépè ní alábíọ̀n sallallahu pé ẹnigbàgbọ́ ọlọ́ọ̀bà àdékíọlá a sì nígbàgbọ́ yìí ní ọlọ́ọ̀bà àdékíọlá fàfihì lánàá dùnú bànà fáàyí fá òsàbàbí ìyá pé bá ti wá nígbàgbọ́ ìgbàgbọ́ tá a ní àfi ọlọ́ọ̀bà àdékíọlá fàfihì lánàá dùnú bànà wa wà káfíìr ànàṣe yìí àtìnà báwa aburú wa báwa fọwọ́ mọ́kò ń bẹ̀ wọ̀tọ̀wọ̀ fẹ́nà máa lọ àbúrọ̀ tó bá mú wa gòkè lọ mú ولا تخزينا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة هو ما دعا باي ربنا ọlọ́run bá àlékè ọlá yóò fi bẹ̀rẹ̀ gbọ́dọ̀ tí wọ́n máa ṣe kí ọ̀rọ̀ tẹpẹrẹ máwọn rọ̀bánà yìí kó sì mọ bọ́lọ́run bá àlékè ọlá ní gbogbo ìgbà ọlọ́run bá àlékè ọlá ó ṣetán láti gbàdọ́ àwa lódìgbọ̀n gbàtàwọn náà bá ṣetán àti pé arákùnrin yìí ìtọ́lọ́run bá àlékè ọlá fi gbàdọ́ àti ẹ̀ ní pé tàwásà á fil haram àwọn fi pé fa anna yustajabu lahu àwọn fa ṣàlàyé pé intanet fi sọ ní sìnkú báwo lọ́wọ́ ṣe gbádùn ẹ̀ kò túmọ̀ sí pé ọlọ́run ò ní gbádùn ẹ̀ rárá ṣùgbọ́n ó nira kọ́lọ́ọ̀bà lékè ọlágbàdúrà ẹni tí ipò ẹ̀ bá rí báyìí jíjẹ múmu ẹ̀ haram aṣọ tó wọ̀ haram in tó fi rí haram kọ́lọ́ọ̀bà lékè ọlá kó fún wa ní halal jẹ ọlá ti gbé lágbárí الحمد لله والصلاة والسلام على من نبي بعد محمد الله صلوات ربنا وسلامه عليه وعلى آله وصحبه وكل من استنى بسنته إلى قيام الساعة The discussion today centers on a hadith found also in the 40 traditions of An-Nawawi in which Abu Hurairah anhu quoted the Prophet ﷺ as saying that verily Allah subhanahu wa ta'ala has commanded us ordinary believers with the same thing he has commanded those who are his prophets, his chosen prophets. And um, Allah says, In Allah ta'ala tayyib, Allah verily Allah is pure and is good. And he will not accept anything from us except what is pure and good. Um, he has commanded us what he has commanded those who are his messengers. There is no difference. So, and what did Allah command the messengers with? He said, Ya ayya rusul, O messengers, kulu min at wa wa'malu salihah. Consume only that which is pure and allowed. You are not allowed to consume that which is impermissible and is haram. And then the same way he has commanded his messengers is the same way he has commanded us when he said, Ya yalladina amanu, O you believers, kulu min tayyibati ma razaqnakum. When you also would consume things, consume only those things that are pure and are halal. Then he mentioned to emphasize what he had said earlier. He said there was a man on a journey. Yutiru Safar. He has been on this journey for a long time. So to the extent that his head, his hair was disheveled and his clothes was, was stained with the dust on the journey. Yamudu yade ila sama. This man stretched his two hands to the heavens, begging Allah, Ya Rab, Ya Rab, Oh my Lord, Oh my Lord. So I said, but, there's a but in his case. His food is haram. His drink is haram. His clothing is haram. And then when he was even going to be raised, he was raised on what is prohibited and haram. And Prophet said, How would Allah respond to his dua? Why should Allah accept his dua and give him what he wants? So here the ulama looked at this hadith and then expounded and brought out a lot of lessons for us in it. Number one, it is not uh, strange for us to find people who would tell us that because of the level of our of our holiness, because of the extent of the fact that we have been pure, we have been worshiping Allah subhanahu wa ta'ala, it is not compulsory on us to worship Allah again. This we have heard several times. Or is somebody who claims to be an Islamic scholar and he consumes those things that are prohibited, alcohol, fornication, adultery, and when you ask them, why are you doing this? They will tell you, look, all those things are holy, haram for you, they are prohibited for you. But because of us, the level we have reached now, those things that are haram for you have become halal for us. This is bogus. This is false. Because here, even the Prophet of Allah, alayhim salatu wasalam, have been commanded with the same rule that have been commanded with. Among these prophets are uh, Isa, Musa, Ibrahim, even the Prophet Muhammad sallallahu alayhi wasalam. There is no point at which a human being will go beyond being liable to worship Allah subhanahu wa ta'ala. So also, scholars indicated in this hadith that um, anything we do to Allah subhanahu wa ta'ala, we do for Allah subhanahu wa ta'ala as an act of worship must be pure. Whether this acts of worship are overt or covert, whether they are internal or they are outward, whether they are part of our speech or part of our actions, whatever we carry out as an act of worship must be purely for Allah subhanahu wa ta'ala. So apart from the fact that one does not associate partners with Allah subhanahu wa ta'ala when it's carried out act of worship, you do not bow to an idol, you do not call on Shango, you not call on any idol. Apart from all this, even when you want to carry out an act of worship, you not do it because of show off or because people should know that yes, there is somebody. So there's a fundraising somewhere, and I went there. and said, okay, I'm going to give you five million naira, and the intent behind my saying I'm giving you five million is for people to know that yes, this person is rich. Then you will not you will not have the reward of that. Allah subhanahu is far richer than for you to associate partners even in that very small category. So also, ulama look at the second part of the hadith where the Messenger of Allah mentioned the man on the journey and said, yeah, that man was in a position for Allah to accept his dua. And he said, because there are about four circumstances that will make our dua acceptable to Allah subhanahu and you find them in this hadith. First one is that this man is on a journey, and then the prayers of one on a journey are always accepted. Allah's Messenger وسلم, said, Thalatu da'wati. There are three categories of prayers. Yustajabu lahunna. Allah will accept them, la shak, without doubts. And he mentioned the first one, da'watul madhum, the prayer of the one who is oppressed. Allah accepts it. When the oppressed person causes his oppressor, it would get to that oppressor, even if it's going to be after a while. Wadawatul Musafir, the prayer of the person on the journey, just like this man who was on the journey. Wadawatul Walid Waladihi, and the prayer of a parent to his son or to his daughter. Hence, Islamically, it is not encouraged for parents to curse their sons or their daughters, especially when the child has done something wrong. Because the dua of the parents in regards to their children are accepted by Allah subhanahu wa ta'ala. So also You find in this hadith that this individual, when he was calling Allah subhanahu wa ta'ala, he called on Allah with submission and humility. It is not strange now, it may be strange in the past, that we find people calling on Allah now as if they are calling on their house help or they are calling on their on their employees. So somebody saying that I I, I, I command you. So oh God, I command you. command who? How <laughs> you command the person who created you? So it's not only, you find this also in Islam. And I mentioned a clip I watched. I don't know what individuals like this aim to achieve with statements that destroy their Islam from the foundation. So the guy was saying that it was about to rain, and he said, If the angel that rains bring the rain, I would command Allah to remove him from the angels. And if I command Allah, he has no choice but to accept what I've said. Who are you? And you don't know what is more painful you will not know what is more painful is it the statement that he has made that makes him that takes him out of islam or the resounding takbir of people who are around who believe he's saying something that is and he's saying nonsense allah describes himself in the quran as fa'alul lima yurid is the one that does what he wishes you can't command him and anyway we are seeing their shame now those ones that were predicted that uh, buhari will not become the president who is our president now but the funny thing is that when people go with the fact that they said they got this information from God and then it has been shown that it is false do people stop going to them no and there was also a, a, a Muslim cleric who said that uh, Bukola Saraki will still become the uh, Senate whatever did, did he become no but people say patronize these individuals The very great case of cognitive dissonance whereby it's clear that this is the truth and then this is falsehood and the leader insists that it is that falsehood i want to follow may allah swt not make us blind so we do not command allah we beg him in humility the messenger of allah sallallahu alaihi wasallam when he begs allah he begs allah with utmost humility so also we stretch our hands to the heavens and beg Allah for wa ta'ala, as this man did in this hadith. The Messenger of Allah said, Allah Himself does not want you to stretch His hand to Him and He returns your two hands empty. He has to give you something. That's the way He does His things. It may not be what you want immediately, but He definitely will not return your hands empty. And then the last one, when you're calling on Allah subhanahu wa ta'ala to give you something, you insist and persist. Some people do not know Allah subhanahu wa ta'ala until when calamity comes. And the Messenger of Allah said, Ta'arraf ilallahi firraha, ya'rifka fi shidda. When you know Allah, when you are enjoying yourself, when there is no problem and calamity, Allah will know you when there is problem. For a lot of people, we only remember Allah exists when problems exist, when problems comes our way. So that's first faith. Secondly, you don't call Allah two weeks, three weeks, one month, two months, and say, well, oh, I'm, I'm tired. I'm not, I'm not, uh, I'm not interested again how many years did the Pharaoh spend in Egypt before Allah destroyed him when Musa came around? If Allah subhanahu wants to take an oppressor, he would give him much time that at the end of the day he would not be able to escape that punishment. So you don't call Allah as if you are calling on somebody who is owing you something. And then you call and say, Well, I'm tired, I'm not even calling on him again. You lose, not him. So we persist as this man did. Ya Rab, Ya Rab. But the only reason with all this condition that made the dua of this individual rejected or unaccepted or of, doubt, of doubtful acceptability is the fact that this individual was consuming what was prohibited. His food, his water, his clothing was all prohibited. And even when they were going to raise him, he was raised on what is haram, what is prohibited. Mr. Allah said, How would Allah accept his dua? How would Allah accept his dua? Here, some of the scholars said that look, it doesn't mean Allah will not accept the dua totally. It only makes the chances of the dua being accepted very, very slim. Very, very slim. So we want that dua to be accepted. We follow these conditions and stay away from that which is haram. May Allah SWT make it easy for us. Especially in a country where corruption is endemic. It is a difficult thing, especially for people working in the civil service, for you to say you want to stay away from what is haram. But may Allah SWT make it easy for us. إن ولي ذلك والقدر علي. اللهم لا تدع لنا ذنبا لا غفرت ولا هما إلا فرجت ولا دين إلا قريت ولا حاجة من حوائج ولا آخرة إلا قريت يا رحمن الرحيمين. ربنا ما خلقت هذا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أغزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا مناد ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الحسنه وفي الآخرة حسنة وكنا عذاب النار قم إلى الصلاة يرحمكم الله